هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته هذا وقف الله وبا أترى تقفون نبوة محمد صلى الله عليه وآله وسلم الله وبا تيوت قدرا من الله nínú àánú rẹ̀ tí ó tún ní kí a máa pàdé lónìí lórí àkọ́tún ètò yín ètò wa ètò àlìhídáyà eléyìí tí ó ń dé sí etí gbọ̀yìn látòrí ìkànnì àdàbà eighty eight point nine fm tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀kín ní àkúrẹ́ olóyìnbẹ̀kùn tọ́ èmi ọmọ ìyá yín abu ayman alhansali ló ti kalẹ̀ báyìí sílẹ̀ agodo láti mọ tukọ̀ ètò yín ètò wa ọ̀hún abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala gbogbo ilé ìtakùn láti ìwáṣẹ̀ ọlọ́run ọba àlékọ́lá kọjọ kó fi sínú mizan hasanati wa àti àwa tí a wí àti àwa tí a gbọ́ biramati ya arhamar rahimin àfáàn tẹ̀síwájú nípa àlàyé tíra àtàwhid eléyìí tí à ń kà fúnra wa àfáà wọlé pẹ̀lú kọ́ọ̀lù lọ́hì tààlà innaka la tahdi man ahbabta innaka la ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dojú ọ̀rọ̀ kọ ànábì sallallahu pé innaka la tahdi man ahbabta ilé òjíṣẹ́ ò lè fọ̀nà mọ ẹni tó bá wù ọ́ kí ni ìbáṣepọ̀ àyà yìí àti ọ̀rọ̀ ṣàfáà ilé tí a kà tán àfààní munasabatu annahu nau'un min al-babi allazi qablahu fa idha kana al-ahada yastati'u an yanfa'a ahadan bi-shafa'a wal-khulasu fàyàkùmá bímọ amọ̀rọ̀ lọ́hùn bìhì ní tí a bá wo àyà yìí àti ọ̀rọ̀ ṣàfáà a rí wípé ìbáṣepọ̀ wà ń bẹ ìbáṣepọ̀ náà ni wípé lóǹdíwọ̀n ìgbà tó jẹ́ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè ṣe ìpẹ̀ fún ẹnikẹ́ni tí kò bá ní àwọn mọ́jẹ̀mú tó rọ̀ mọ́ ìpẹ̀ eléyìí tí a ti kà ní àwọn ìjókòó bíi mẹ́ta sí méjì sẹ́yìn tó dẹ̀ jẹ́ wípé kò sí ẹnikẹ́ni tó ní agbára láti yọ ẹnikẹ́ni nínú ìyà tí ọlọ́run ọba àlékọ́lá bá gbèrò láti fi ìyà jẹ onítọ̀hún ẹnikẹ́ni ò lè yọ ẹnikẹ́ni kúrò nínú ìyà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò sí ẹnikẹ́ni tó ní oore ọ̀fẹ́ láti sọ wípé ẹni báyìí mo fẹ́ kó wà guided ẹni báyìí mo fẹ́ kó mọ̀nà kò sí ẹnikẹ́ni tí ó ní oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run bá ní innaka la tahdi man ilé wa ní suratul aya fifty six alikitaabu linabi sallasala àfààní ìdojúkọ ọ̀rọ̀ yìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn náà ní ọlọ́wọ́n bá àlékọ́lá dojú ọ̀rọ̀ kọ wakana yuhibbu hidayata amihi abitoli aw man huwa am wọn ní anabiwa muhammad sallasala anabi ní ìfẹ́ kí ọ̀nkù rẹ̀ tí í ṣe ẹ̀gbọ́n àbá rẹ̀ abu talib anabi fẹ́ kó gba islam anabi fẹ́ kí ọlọ́wọ́n bá àlékọ́lá kó fi mọ̀nà sójú bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala wà dojú ọ̀rọ̀ ọkọ̀ muhammad sallallahu alaihi wa sallam ẹni tó sì kílẹ̀ ni wípé ìdáyà tá à ń sọ yìí nínú nǹkan tó ṣe sallallahu wa sallam ó ní ojú kòkòrò fún àwọn èèyàn rẹ. bákan náà ó sì ní ojú kòkòrò islam fún gbogbo àwọn tí wọ́n bá ń ṣẹbọ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó yẹ àwọn nǹkan wọ̀nyí ó wà ní sàkání wọn àwọn nǹkan wọ̀nyí ó sojú wọn àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ kí ara ó tààyàn àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ kí èèyàn ó gbára ta pé ah èèyàn wọ̀nyí ah, iná lẹ fi ń ṣeré yìí èèyàn wọ̀nyí ìpanu lẹ fi ń ṣeré yìí ẹ fi òṣà lẹ ẹ mọ́ bọ òṣà mọ́ ọlọ́run ọba àlekọ́lá nìkan ni kẹ́ ẹ mọ̀ sí eléyìí ló fà nígbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́run ọba sọ ayà kalẹ̀ pé wa anzir ashiratakal aqrabin àwọn ẹbí rẹ àwọn mọ̀lẹ́bí rẹ tí wọ́n súnmọ́ ọ ọlọ́run ọba àlekọ́lá ó dojú ọkọ̀ ọ̀rọ̀ ànábì sọ̀làsọ́lá lọ́ọ́ kìlọ̀ fún wọn lọ́ọ́ kì wọ́n nílọ̀ kọ́mọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́run lọ́ọ́ kì wọ́n nílọ̀ kọ́mọ̀ borogún pẹ̀lú ọlọ́run ọba lọ́ọ́ kì wọ́n nílọ̀ kọ́mọ̀ ọlọ́run ọba wa ìgbẹ̀ra akọrọbí àwọn tí wọ́n súnmọ́ tó jẹ́ àwọn ẹbí rẹ̀ bẹ̀rẹ̀ láti wọn eléyìí òun náà ni ànábìwá Muhammad sọ̀làsọ́lá òun náà ló fi bẹ̀rẹ̀ ó wá gbìyànjú gbìyànjú tó pọ̀ lórí a pè ní anagidaamu dààmú lórí ẹ̀ lórí bí gba islam anagidaamu dààmú púpọ̀ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn eléyìí kò padà wáyé ìtumọ̀ rẹ̀ ni wípé ọlọ́run ọba àlékan lápadà wípé abu talib kò ní wà nínú ẹni tí ó gbà fún dáwà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba subhanahu wa ó jẹ́ kó yá sallallahu alayhi wa sallam wípé man ìwọ nínú suratu ali imran ọlọ́run bá ní láìka láka min al-amri shay'un ayatuba alihim aw yu'adhibahum ìdá ànábì kò sí nǹkan tó fẹ́ ṣe sí i tọ́lọ́wọ́n bá àlékọ́lá bá pinnu láti forí jẹ àwọn ikọ̀ yẹn kan àbó pinnu láti sọ kó fẹ́ fi àjẹ àwọn ikọ̀ yẹn kan ìdá ànábì ò lọ́wọ́ ń bẹ̀ ọlọ́run bá subhanahu ó tún sọ fún ansuratu hud aya one twenty three ọlọ́run ní wàlíláì gẹ́gẹ́ bó samawati wal wa ilayhi yurja'u al-amru kulluhu ọlọ́run bá ní walillahi ọlọ́run bá ló ní kọ̀ọ̀kan sọ́nà àtilẹ̀ walillahi ghaibu samawati wal ard gbogbo tó pamọ́ ní sọ́nà àtilẹ̀ kò pamọ́ sọ́lọ́run ọlọ́run bá àlékọ́lá òun náà ló ní gbogbo ẹ̀ pátápátá wa ilayhi yurja'u al-amru kulluhu gbogbo àlámọ̀rí gbogbo àṣẹ tọ́lọ́run bá àlékọ́lá ní ṣe ní tọ́lọ́run bá àlékọ́lá bá ti fẹ́ káàd òun náà ní ó ṣẹlẹ̀ nítorí àwọn ọba àlìkọ́lá ọba ti fẹ́ lámìyàkùn kò ní í ṣẹlẹ̀ kódà kí gbogbo ayé fẹ́ kó ṣẹlẹ̀ nǹkan wọ̀nyí kò ní ṣe kíni o kò ní í ṣẹlẹ̀ pàápàá bó tilẹ̀ kọ́ mọ ẹ rí i wípé àwọn àfa onímọ̀ náà hù àwọn jẹ́ kó yà pé ìgbà tí ọlọ́run ọba àlìkọ́lá sọ níbí ó ní wà iléhi yurjaul amúrù kulluhu amúrù yẹn ọmọ alifatilamu wà níwájú ẹ̀ àwọn àfa onímọ̀ náà hù wọ́n máa ń pè ní ìfádàtò òun náà ni ó kó sínú tó wà ní ìkápá ọlọ́run ọba subhanahu wa ta'ala wàlìhídáyà alẹ́tì nàfàhà lọ́wọ́ àni rasul sàlásálà ìdáyà ti tọ́fík ẹ wà rí ìmọ̀nà tí ọlọ́run ọba àlékọ́lá sọ wípé kò rinlẹ̀ fún ànábì òun náà ni ìmọ̀nà fífini ṣe kò ń gẹ́ ipò à ẹni ṣé yóò gba islam ẹni ṣé kò ní gba islam ọlọ́run ọba àlékọ́lá ó jẹ́ kó yá ànábì wípé eléyìí kò sí lọ́wọ́ ẹnìkankan ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ló wà á padà rí wípé ẹ̀kọ́ ńlá pọ̀ nínú abala ilé tí a fẹ́ bẹ̀rẹ̀ lónìí tọ́lọ́mọ bá àlekọ́lá tó bá fún wa nígbà láàyè á lórí ọ̀fẹ́ láti yànnàná rẹ̀ tán ṣùgbọ́n tí ọlọ́run bá àlekọ́lá tí kò bá fún wa nígbà láàyè torí ìjọba àsìkò á mọ̀ tẹ̀síwájú láti yànnàná ìpín ilé tí à ń ṣàlàyé lọ yìí ilé ìta ti wọ̀ láti ìní lọ wàlẹ́sì àtibátà aláwo òun ni hidayatu taofik ká bá ní sọ̀rọ̀ ká kí a sì rí i pé ẹni yìí ó padà ẹni padà fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹni yìí padà wọnú islam eléyìí hidayatu taofik ni kò sí lọ́wọ́ ẹnikẹ́ni kódà kéèyàn ó jẹ́ ẹni tó ṣe wípé ẹni tí èèyàn fẹ́ pè ó jẹ́ bàbá èèyàn àbójẹ́ èèyàn àbójẹ́ bàbá ìyàwó àbójẹ́ àbúrò ìyàwó àbójána bó ti wulẹ̀ kó ń tọ̀hún súnmọ́ yàn tó kò sí nǹkan kan téèyàn lè ṣe lórí fífi ṣe kòǹgá ìmọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kọ ilé ìfọ́n ànábì sallallahu alaihi wasallam pé kò sí ìdáyàtú taofik lọ́wọ́ ànábì o pé ìbánisọ̀rọ̀ ká gbà kò sí lọ́wọ́ ànábì wàlẹ́tì àsìbátà hàálà hu ìdáyàtú dàlálà wàlúṣàd ṣùgbọ́n ilé ìtì ọlọ́run ọba àlékọ́lá tó fi rinlẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òun náà ni ìdáyàtú dìláàlá wal irshad ìfinimọ̀nà kábánisọ̀rọ̀ ìfinimọ̀nà kí atọ́nisọ́nà eléyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi rinlẹ̀ fún ànábì ṣùgbọ́n ìfinimọ̀nà àbí ìfinisẹ kòǹgẹ́ ìmọ̀nà wípé ẹni báyìí yóò ṣe islam ẹni báyìí kò ní ṣe islam eléyìí kò sí níkàpá ẹnikẹ́ni bí kò sí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ṣùgbọ́n ìfinimọ̀nà kí á júwe ọ̀nà fún yàn ká ṣàlàyé fún yàn pé ọ̀nà ní ìgbẹ́nu gbogbo àwọn eléyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi ilẹ̀ fún anaduwa muhammad sallallahu alayhi wa sallam walihada atat mutlaqo libayani anna lezi biyadihi wa hidayatu dilala wọn lé lè ló fà tí ó pé ìgbà tọ́lọ́run ọba àlékọ́lá tí ó mú wá ó mú wá ní ọ̀gbọ̀n ọ̀dàn láti fi mọ̀ wípé ìdáyàtọ̀ náà ọba àlékọ́lá ń sọ yìí ìfinimọ̀nà tó náà bá àlékẹ́ láǹsọ̀ yìí ó mọ lórí ìfinimọ̀nà pípe ní sákèésí àti ìbánisọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ìsàfihàn ẹ̀sìn síyàn lórí pé kó gba islam kó ṣe tọ́lọ́run tá a lè pè ní alwazu al adilala al-irshad kábánisọ̀rọ̀ káàdì ju ọ̀nà ọmọ fún yàn káàdì sọ fún yàn pé tó bá fi lè ṣe léyìí ibi tó jà sí mi eléyìí ọlọ́run ọba àlékọ́lá ó fi rinlẹ̀ fún ànábì sallallahu alaihi pàápàá jùlọ nígbà tó ń sọ fún wa nínú suratu shura aya 52 two ọlọ́ni wàyí nàkàlà táàdì ìlà siratin mustaqim wàyí nàkàlà táàdì ìlà siratin mustaqim ìlà ànábì o dájúdájú ó wà nínú àwọn tó ṣe wípé yìí máa ń fi ọ̀nà mọ àwọn èèyàn lọ sí ojú ọ̀nà tó tọ́ eléyìí òun náà ni ìdáyàtú dìlálá wà rishad ṣùgbọ́n ìdáyàtú taofik òun náà ni wípé kéèyàn ó ní ìkápá lórí bí èèyàn ó sì gba islam kò sẹ́nikẹ́ni tó ní agbára rẹ̀ àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala falami yukhasisu subhanahu fulana wa fulana ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sàdáyẹrí ẹnikẹ́ni nípa wípé ìdáyàtò tàwífìkì ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe àdáyẹrí rẹ̀ fún ara rẹ̀ nìkan kò sí ẹnikẹ́ni tí ọlọ́run ọba àlekọ́lá tó sàdáyẹrí ìdáyàtò tàwífìkì fún àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run àwọn àfọ́ onire àwọn àfọ́ wáàsí gbogbo tí kálukú lè ṣe ni ìdára tó dìláàlá wal irshad ká tọ́ka ọ̀nà fúnyàn ká báyàn sọ̀rọ̀ ká fúnyàn ní convincing evidence lórí wípé a a gbúdọ̀ jọ́sìn fún òòṣà àti tá a bá fẹ́ fọwọ́ bólẹ̀ ká fúnyàn ní convincing proof a ìdí ìdí ìdí ìdí tó fà á tí ọlọ́run ọba àlekọ́lá nìkan tó fi bùkátà gbígba ìjọsìn lọ́wọ́ wa ìntòfà ìntòfà ìntòfà ìntòfà òlélẹ́yìí bíi káṣọ pé fatihu tariq kéèyàn mú kọ́kọ́rọ́ lọ́wọ́ kó sílẹ̀kùn fáwọn èèyàn pé ah lẹ̀kùn ni mo ṣí yìí ṣùgbọ́n wíwọlé sínú lẹ̀kùn allahu akbar wíwọlé sínú lẹ̀kùn òun la lè fi wé hidayatu at-tawfiq a ní wọ́n lè fi agídí mú ẹṣin dédò ṣùgbọ́n kò sẹ́ni tó lè fi agídí fún lómi mu ìdáyàtú taofik ní wíwọlé sínú lẹ̀kùn tá a sí ìdáyàtú irshad wàdílàlà wàlúwàz wàlúirṣad òun ni fífi kọ́kọ́rọ́ sílẹ̀kùn tá a bá sílẹ̀kùn tọ̀ tá a bá ní káwọn èèyàn wọlé táwọn èèyàn bá láwọn wọlé kí la fẹ́ ṣe kò sí nǹkan tá a fẹ́ ṣe tó túmọ̀ sí pé wíwọlé sínú ilé nígbà táwa sílẹ̀kùn tán kò sí lọ́wọ́ ẹnikẹ́ni ọwọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni eléyìí òun ló wà ọlọ́run ọba subhanahu wa ta'ala òun nìkan òun náà ni eléyìí ló ṣe kí ni òun ló sì lóorun ilẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó sọ̀rọ̀ yìí pé innaka la tahdi man ahbabta ilé ànábì ò lè fọ̀nà mọ́ ẹni tó fẹ́ zahiruhu anna nabiyya sallallahu alayhi wa sallam yuhibbu aba talib wọ́n ní eléyìí tó fojú hàn nínú ọ̀rọ̀ yìí òun náà ni pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n nífẹ̀ẹ́ òkú wọn abu talib ànábì nífẹ̀ẹ́ wọn púpọ̀ eléyìí òun tó clear nínú ìdojúkọ ọ̀rọ̀ tí ọlọ́run bá àlékọ́lá tó sọ yìí torí pé ó sọ pé innaka dájúdájú ìwọ ànábì látàdí man ahbabta ò lè sọ wípé ẹni tó o bá fẹ́ kó di mùsùlùmí kó di mùsùlùmí ò tó bẹ́ẹ̀ eléyìí òun ló fà á tó fi jẹ́ wípé ànábì wa Muhammad sallallahu pẹ̀lú bó ṣe ní ojú kòkòrò tó nípa pé kí Abu Talib kó di mùsùlùmí ọlọ́run ọba subhanahu wa ó padà kádàrá wípé Abu Talib kò ní sékìní o kò ní gba Islam hubu tọ́láwọn ọba àlekọ́lá ló ń bí àwọn olùmọ̀ wọ́n jẹ́ kọ́ra wípé ó lè jẹ́ hubu wípé ìjẹ́ ẹbí ìsúnmọ́ni tó jẹ́ mahabbatun tabu'iyya ka mahabbatil ibni abahu tó yẹ pé ìfẹ́ ti àpilẹ̀kọ tó jẹ́ ìfẹ́ tàdámọ́ ẹgẹ́ bí ìgbà tí ọmọ bá nífẹ̀ẹ́ bàbá rẹ̀ wàláwó kánà káfìrọ̀ kódà kí àbá rẹ̀ yẹn kó jẹ́ kẹfìrí ìfẹ́ tí ọmọ ní sí bàbá tí bàbá jẹ́ kèfèrí tọmọ kì í ṣe kèfèrí tó jẹ́ mùsùlùmí ìfẹ́ yẹn òun là ń pè ní hubbun tọ̀bọ̀rí ayé mahabbatun tọ̀bọ̀ríyà òun náà ni ìfẹ́ ìpìlẹ̀ tàbí ìfẹ́ tí yẹ pé èèyàn máa ń ní sí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ alkọ́rọ́bà tó bá jẹ́ alásùnmọ́ ẹni ẹ̀gbọ́n ni àbúrò ni ṣùgbọ́n ìjẹ́ mùsùlùmí kò pààyàn pọ̀ ṣùgbọ́n tá a fẹ́ sọ̀rọ̀ mọ̀lẹ́bí kò sí nǹkan tó ní kẹ́ mọ́ sí kí ni o kẹ́ mọ́ jókòó láti sọ̀rọ̀ ẹbí kò sí nǹkan tó ní kẹ́ ẹ mọ́ jókòó láti sọ̀rọ̀ nípa wípé ẹ fẹ́ sún okùn ẹbí ẹ fẹ́ sún síwájú ẹ fẹ́ jẹ́ kí okùn ẹbí kó jọ síso gbogbo àwọn nǹkan wọ̀nyí ipò ẹ̀sìn wa yàtọ̀ kò ní ká mọ̀ jọjọ jókòó ìpàdé ọlọ́mọlé kò ní ká jọmọ jókòó ìpàdé alágbolé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní ojúpọ̀ inú ẹ̀sìn wa tí ànábì Muhammad sọlásọlá tànàbí sọlásọlá tí wọ́n sì pèpè sáwọn nǹkan wọ̀nyí eléyìí òun náà nìkan tí ó gbúdọ̀ rinlẹ̀ inú àgbọ̀yé gbogbo mùsùlùmí ẹlòmíì bàbá rẹ̀ kìí ṣe mùsùlùmí yóò mọ bá bàbá rẹ̀ jà ẹlòmíì ìyá rẹ̀ kìí ṣe mùsùlùmí yóò mọ bá ìyá rẹ̀ jà ẹlòmíì ẹ̀gbọ́n rẹ̀ kìí ṣe mùsùlùmí yóò mọ bẹ́gbọ́n rẹ̀ jà ẹlòmíì àbúrò rẹ̀ kìí ṣe yóò lòun bá àbúrò òun jà kí ló dé fún bàdà nítorí pé kìí ṣe mùsùlùmí ara o eléyìí kò tí ì délẹ́fù yẹn o ṣùgbọ́n nípa wípé ká mọ̀ pè wọ́n láìláwọn ànàhàrọ̀ lọ́sàn-án lóru ká mọ̀ fi ẹwà Islam ká mọ̀ fi hàn wọ́n ká mọ̀ fi ìwà ká mọ̀ fi pè wọ́n sẹ́sìn gbogbo àwọn nǹkan yìí nínú àwọn iṣẹ́ tí a lè ṣe lórí àwọn ẹbí wa ni ṣùgbọ́n wípé bàbá tó bìyàn kì í ṣe mùsùlùmí ó wá fẹ́ sọ wípé dandan láwọn oko pẹ̀lú búwọ́ ti fẹ́ bó ti ro ó gbúdọ̀ jẹ́ mùsùlùmí dandan rárá o kì í ṣe dandan o kó jẹ́ mùsùlùmí o ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dojú ọ̀rọ̀ ikọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run náà mọ̀ wípé ànábì nífẹ̀ẹ́ Abu talibu ó ní innaka la tahdi man ahbabta ìdá ànábì à ó lè fi ọ̀nà mọ ẹni tó wọ̀ ọ́ wọ́n fi sahih inú àdíìsì tó lálàáfíà ó wà nù Bukhari ó wà nù Muslim bákan náà àní Ibn Musayyab látọ̀dọ̀ Ibn Musayyib látọ̀dọ̀ bàbá rẹ̀ kọ́ọ̀lù ó sọ wípé lama hadarat abatọ́ libi nílùwáfàf nígbà tí ikú dé bá Abu Talib ja'ahu rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam anabi sallallahu sallam anabi tún wá bẹ̀wò gẹ́gẹ́ bó ti wá mú wá sọ́dọ̀ rẹ̀ ní ìlà rẹ̀ وعنده عبد الله بن أبي أمية وأبو جهل عبد الله بن أبي أمية wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ níjọ́ àti Abu Jahal Abu Jahal yìí ká gbàgbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Abu hikman ni rẹ̀ jẹ́ ṣùgbọ́n nítorí pé ó ṣe pẹ̀lú ìdáná bí Abu Abu sí fa bá lẹ orúkọ mọ́ lára mọ́ òun náà bá gbà á ní àlàjẹ́ òun náà ní kí ni abu jahal faqala lahu anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn sọ wípé ya am ìrẹ̀ ń kù mí kúl la ilaha illallah wí la ilaha illallah kalimatan uhaju laka biha indallah gbọ́dọ̀ yìí tó bá fi lè sọ tó bá dẹ́gbẹ̀rẹ̀ alkiyama yìí fi gbólóhùn yìí yìí fi gbé ọ níjà lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala débi pé ọ̀rọ̀ rẹ yóò padà já sí àlìjánà sọ kẹ́límọ̀ yìí anábì sọlọ́sọ́lá anábì ṣe arúgbó islam ó ṣe arúgbó islam sí ìyẹn ló fà á tó jẹ́ wípé afẹ́ká kẹ́kọ̀ọ́ níbí tá a bá ní ẹbí tàbí ará tá a lóore ọ̀fẹ́ láti wà lọ́dọ̀ wọn nígbà tí ẹ̀mí bá fẹ́ lára wọn oore ọ̀fẹ́ sì wà ìgbàláyé wà láti fi kẹ́límọ̀ sí wọn lẹ́nu tọ́lọ́run bá àlékọ́lá bá ní kán wí tọ́lọ́run bá ní kí wọ́n sọ eléyìí yóò fún ẹ ní ìdájọ́ wípé wọ́n kú sórí islam wọ́n lè mọ́ kírun o wọ́n lè mọ́ gbàwẹ̀ ṣùgbọ́n pẹ̀lú wípé wọ́n wí lá ìlàhà ìlàlá kó tó di pé wọ́n jáde láyé eléyìí yóò sọ wọ́n di mùsùlùmí by default ìgbìyànjú eléyìí ọ̀nà ìnáwó muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òun ni wọ́n ṣe tí wọ́n fi Abu Talib wípé kó náà wí kẹ́límọ̀ yìí àwọn méjèèjì tó ń bẹ́lẹ́dọ̀ rẹ̀ yìí abdullahi ibùnà àbí umeya àti abujal àwọn méjèèjì wá sọ fún abu tọ́lib wípé àtẹ́rígbàbò àmì láti abdulmutalib tí òun fẹ́ fi ẹ̀sìn bàbá ńlá bàbá wa abdulmutalib tí òun fẹ́ fi kalẹ̀ ẹlẹ́ni tí òun fẹ́ dàgùn láti ẹ̀sìn bàbá ńlá bàbá wa abdulmutalib ni nǹkan tó sì fani wípé àwọn lárúbáwá wọ́n kórìíra kán mọ́ ròyìn wọn pẹ̀lú ojo yóò lọ ọmọ wà nínú ìtàn nínú ìdílé wọn wípé àbú tọ́lìbù tó jẹ́ bàbá yín ìgbà tí ó fẹ́ kú ó ṣe kí ni o ó sá ìgbà tó fẹ́ kú ó fi ẹ̀sìn Abdul Muttalib ó fi sílẹ̀ ṣùgbọ́n àbú tọ́lìbù ó fi tìjú ó fi kánù fàáda àléhi nàbí sàlàsàlà ìgbà tí ànábì sàlàsàlà tún sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí pé kúl kẹlìmọ̀tà la ilaha kẹlìmọ́tàn òháàjù lákàdíà ìndàlá àní ìrẹ́ ẹ̀gbọ́n bàbá mi wí gbólóhùn yìí gbólóhùn yìí màá fi jẹ́rìí gbé ọ lọ́dọ̀ ọlọ́run ọba lọ́jọ́ gbẹdẹ alikiyama anabi sálásálá anabi tún á tún ọ̀rọ̀ yìí sọ fún fàkàánà wa ní àfààní fàáàdà àléhìn nàbí sálásálá bàtà nàbí tún tọ̀rọ̀ yẹn sọ fún fàáàdà àwọn tún á repeat the same statement wípé àtẹ́rígbàbùn amí láti Abdul Muttalib rí anabi ṣé o rẹ rẹ ẹ Abu Talib ṣé o fẹ́ gún rí kúrò níbi orí ẹ̀sìn Abdul Muttalib ni ó ní ọ̀kánà àkìrọ̀mọ̀ kọ́ọ̀lù ogun tó wá padà sọgbẹ̀ yìí ni pé ó wà ala millati Abdul Muttalib ọ̀kánà àkìrọ̀mọ̀ kọ́ọ̀là ó wà ala millati Abdul Muttalib tó fi wá padà yẹ pé in tó sọgbẹ̀yìn tẹ́mi fi jáde lára rẹ̀ òun náà ní pé ó wà ala millati Abdul Muttalib pé òun ò sí lórí ọ̀nà tí ànábì sàlàsàlà ṣùgbọ́n òun wà lórí ìlànà Abdul Muttalib tó túmọ̀ sí pé orí ẹbọ òun náà ni ó kú sí wà á bá anyakula láìláha ìlàlá ó kọ̀ jálẹ̀ láti ṣe láìláha ìlàlá bó ṣe wá dákẹ́ tẹ̀mí jáde lára rẹ̀ ànábì sàlàsàlà pẹ̀lú ìfẹ́ tànábì ní sí ànábì ní la astagfironna laka ma lam unha anhu malam unha ank anabi sallasala anabi ni màá sì mọ tọrọ astagafuru láì fún ọ lóhùn díwọn ìgbà tí ọlọ́run ọba àlekọlá tí ò bá kọ̀ fún mi kékeré mọ̀ sí fún ọ ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí gàdé pé anabi gan ti ní fìràṣà yìí pé ó súnmọ́ kọ́lọ́run ọba kọ̀ fún un ó yà á dé lẹ́nu pé malam unha ank ẹnu rẹ̀ wá malam unha anhu lóhùn díwọn ìgbà táwọn bá kọ̀ fún yín pé kí n mọ̀ sí i ìsìkfàrù fún ọ ìmọ̀ ṣe ìsìkfàrù fún ọ kódà kò tí ì ṣe kankan tọ́lọ́mọba àlékọ́lá fi sọ àkàlẹ̀ wípé mọ́ kánà lùnàbí yìí wálẹ̀bí na àmọ̀nú anyestẹ́fìrú lílímùsìrìkì na wàlàùkánú ulí kùrùbà eléyìí inú sóràtù tauba àyà one one three ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́mọba sọ wípé mọ́ kánà lùnàbí yìí. kò tọ́ fún ànábì òjíṣẹ́ ọlọ́run ànábì muhammed sallallahu alayhi wa sallam wálẹ́bí iná àmànù àti gbogbo àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lódodo ayestefiro lílùmùsìrìkì kí wọ́n ó mọ̀ ọ́n ṣe astagafuru láì fún gbogbo àwọn ẹlẹ́bọ wàláwó kánú ulì kúrúbà kódà kó jẹ́ wípé wọ́n súnmọ́ wọn ju nǹkan míì lọ ní bá dì mọ́ tàbáyànà láhùm anahum ashabul jahim. lẹ́yìn ìgbà tó ti clear àti wọn gbangba gbangba wípé wọ́n ṣe ọmọ àlìjánà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún sọ àyà mi kalẹ̀ níbẹ̀ wípé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ìdí ànábì ò lè fi ọ̀nà mọ ẹni tó wù ọ́ o walakinna Allaha yahdi man yasha ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè fi ọ̀nà mọ ẹni tó wù ọ́ ẹni tí ó bá wù sójú ọ̀nà àṣàlàyé fún wa wípé ìmọ̀nà méjì ló wà a ní ìdáyàtú taofik ìmọ̀nà fífini sí kòǹgẹ́ wípé lágbájá o ó wọnú islam ó wọnú tawhid ìmọ̀nà kan nìyẹn ìmọ̀nà ẹlẹ́ẹ̀kejì ìmọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìdáyàtú irshad ìdáyàtú irshad wà dàlálà wà mọ́ ìzọ̀ òun ni ìmọ̀nà pé ká bá ní sọ̀rọ̀ ọlọ́run ká ṣe wáàsí fún ni ká fúnni ní àwọn ẹ̀rí tí ó jẹ́ ẹ̀rí máa ń jẹ́ mi ìṣó lórí pé ọlọ́run ọba nìkan ni ìjọsìn tọ́ sí lórí pé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala a ṣàlàyé fún wa wípé eléyìí ọlọ́run ọba àníkẹ́lá ó fi rìnlẹ̀ fún àná wípé iná kalatadi ìlà sirati mustaqim ìrẹ́ ànábì ìwọ ló máa ń ṣe ọ̀nà mọ́ àwọn èèyàn lọ sí ojú ọ̀nà tó tọ́ eléyìí ní nǹkan ṣe pẹ̀lú irshad àti àdàlálà ṣùgbọ́n ìkòǹgẹ́ wípé èèyàn fẹ́ sẹ̀sìn àbí afẹ́ báyìí sọ̀rọ̀ kó di mùsùlùmí ọlọ́run ọba nìkan òun ló ní kápá ilé pẹ̀lú ògùn ọlọ́run ọba subhanahu wa ta'ala bimanihi wa fadlihi wa karamihi tó bá tún di ìjòkó tó ń bọ̀ láti mọ tẹ̀síwájú lórí agbọ́nrin eléyìí tí adédúró títí díjọ́ mẹ́jọ táàtì mọ pàdé lórí ètò ilé ètò wa èmi ọmọ ìyá yín Abu Ayman Al-Asali ló ń dágbére fún wa yí pé لقاؤنا بالعسل والسلام عليكم ورحمة الله وبركاته